Ṣòwòrẹ́ tú àṣírí ńlá àwọn ọ̀rọ̀ ìkórìíra tí kọmíṣánná ọlọ́pàá Kwara sọ nípa Tani Ọlọ́run wà lọ́wọ́ mi. ọkùnrin ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tó tún jẹ́ olùdíje fúnpò ààrẹ orílẹ̀-èdè yìí nínú ìdìbò ààrẹ tó kọjá lóṣù kejì ọdún yìí lábẹ́ àsíá ẹgbẹ́ African Action Congress AAC Ọmọyẹlé Ṣòwòrẹ́ ti ní ìkórìíra ńlá ní kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Kwara Ẹ̀bùn Olúwarótìmí Adélèsì ní fún ọmọkùnrin oníṣẹ̀ṣe tó wà látìmọ́lé báyìí adégbọlá abdulaziz tí gbogbo èèyàn mọ̀ sí Tani Ọlọ́run ó fi kún un pé fọ́nrán gbogbo àwọn ohun tí ọ̀gá ọlọ́pàá náà sọ níbi tó ti ń sọ̀rọ̀ ìkórìíra lórí ọkùnrin náà wà lọ́wọ́ òun bíi ẹ̀rí Ṣòwòrẹ́ ṣàlàyé ọ̀rọ̀ yìí nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tó ṣe pẹ̀lú àwọn oníròyìn lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún yìí níbi tó ti ní gbogbo ọ̀rọ̀ tí kọmíṣánná náà sọ lórí fóònù nípa tani ọlọ́run ló wà lọ́wọ́ òun pàápàá lórí ẹ̀sùn tó ń jẹ́jọ́ lórí rẹ̀ lọ́wọ́ ní kóòtù pé ó ń bú àwọn àáfàá lọ́rin èmi gbàgbọ́ nínú pé ọ̀fẹ́ lohùn ohun tó bá wù yàn ló lè fi ẹnu rẹ̀ sọ bẹ́ẹ̀ tún ni pé ẹ̀sìn tó bá wù ẹnikẹ́ni ló lè ṣe láti ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ tani ọlọ́run ni mo ti ń bá wọn bọ̀ tí mo sì gbàgbọ́ pé wọ́n lọ jí ọmọkùnrin oníṣẹ̀ṣe náà gbé ni tí wọ́n fi gbé e lọ sí kóòtù awúrúju kan kọmíṣánná ọlọ́pàá yẹn lẹ̀dí àpò pọ̀ mọ́ àwọn tí kò fẹ́ títa ni ọlọ́run àti àwọn tí kò fẹ́ káwọn oníṣẹ̀ṣe sin ẹ̀sìn wọn nípínlẹ̀ Kwara ni ohun tí wọ́n ṣe yẹn kò dáa rárá wọn ò sì lẹ́tọ̀ọ́ láti pè é lẹ́jọ́ lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án náà ohun tí èyí sì ń fi hàn ni pé ọ̀gá ọlọ́pàá yẹn gan-an kò fẹ́ gbọ́ orúkọ ta ni ọlọ́run sétí ni kò tiẹ̀ yẹ kí wọ́n wọ́ ọ lọ sí ilé ẹjọ́ májísírèètì kankan débi pé adájọ́ tún ń wá sún ìgbẹ́jọ́ sí àádọ́ta ọjọ́ mìíràn lórí ẹ̀sùn tí kò ju kí wọ́n gba béèlì ẹ̀ lọ ìyẹn tó bá ti ẹ̀ṣẹ̀ rárá ṣùgbọ́n kò tiẹ̀ wá ṣe nǹkan kan kò ṣe nǹkan kan tó tako òfin báyìí ta ni ọlọ́run kàn ń gbìyànjú láti sọ èrò tiẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn ìṣẹ̀ṣe ẹ̀ tó bá jẹ́ pé àwọn nǹkan tó sọ síbẹ̀ kò bá dáa ni ojú òpó Facebook tó ti ń sọ ọ̀rọ̀ yìí yóò ti lé e dànù pé ó rú òfin àwọn àwọn àáfàá yẹn kàn lo àjọṣepọ̀ tí wọ́n ní pẹ̀lú kọmíṣánná tó ti sọ̀rọ̀ ìkórìíra nípa ọmọkùnrin náà lórí fóònù tẹ́lẹ̀ tí mo sì ní lọ́wọ́ báyìí láti fọwọ́ ọlá gbá a lójú ni wọ́n gbìmọ̀ ọ̀tẹ̀pọ̀ láti jí ọmọkùnrin náà gbé rékọjá sí ìpínlẹ̀ míì pẹ̀lú ìwé ẹ̀sùn arúmọjẹ láti ilé ẹjọ́ gíga kan ilé ẹjọ́ gíga kan kò láṣẹ nípínlẹ̀ míì lóòótọ́ mi ò kì í ṣe lọ́yà ṣùgbọ́n mo mọ̀ nípa àwọn nǹkan yìí nítorí mi ò jìnnà sílé ẹjọ́ gbogbo ìgbàlejọba máa ń pè mí lẹ́jọ́ mo ti pè fún ìyọkúrò kọmíṣánná náà kò yẹ lẹ́ni tí wọn yóò máa pè lọ́lọ́pàá pẹ̀lú bó ṣe lọ́wọ́ sí bí wọ́n ṣe lọ jíta ní ọlọ́run gbé láti ìpínlẹ̀ ọ̀yọ́ lọ sí kwara pẹ̀lú ìwé ẹ̀sùn arúmọjẹ ṣòwòrẹ́ ní fọ́nrán fídíò kan náà tún wà níbi tọkùnrin kan ti ń sọ pé òun tan ta ni ọlọ́run débi táwọn ọlọ́pàá kwara ti gbé e ni ó ní níṣe ló yẹ kí wọ́n lọ sí ìpínlẹ̀ ọ̀yọ́ láti lọ pè é lẹ́jọ́ lórí ẹ̀sùn ìbanilórúkọjẹ́ nílé ẹjọ́ gíga tìpínlẹ̀ náà yàtọ̀ sí fún bí wọ́n ṣe jí i gbé lọ sí Kwara ó ní bí ẹjọ́ náà ṣe ń lọ kò sí bí ọmọkùnrin yẹn ṣe fẹ́ rí ìdájọ́ òdodo gbà bí irú àwọn yìí kò bá dìde láti jà fún un irú nǹkan tí wọ́n ń ṣe yìí ni àwọn ìjọba tí wọ́n kó wa lẹ́rú ń lò nígbà náà ilé ẹjọ́ sì ti dáwọ́ rẹ̀ dúró láti ọdún 1983 onídàájọ́ Babátúndé Belgore tó jẹ́ ọmọ ìpínlẹ̀ Kwara àwọn yìí kan náà wà lára àwọn ìgbìmọ̀ tó dá òfin náà dúró lọ́dún náà lọ́hùn-ún ó kádìí ọ̀rọ̀ rẹ̀ pé ọwọ́ ọlá tí wọ́n fẹ́ẹ́ fi gbá ọmọkùnrin oníṣẹ̀ṣe Tani Ọlọ́run náà lójú ló ń fi dúró tì í gbágbágbá àti gbogbo ẹni tí wọ́n bá fẹ́ẹ́ fìyà jẹ lọ́nà àìtọ́ lórílẹ̀‐èdè yìí Jamiu Àbáyọ̀mí ló ṣàkójọpọ̀ ìròyìn náà fún Aláròye online television.